الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين أكيكا وصبي إتوى إتو فكر الإسلام lè tó máa ń wáyé ní Premier FM nílùú Ìbàdàn èyí tá a máa gbéyẹ̀wò lónìí òun náà ni pàtàkì àdúrà àwọn ṣéèkì wa tí wọ́n bá wa gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheik Kamaruddin Yunus Akorede falyatafaddal mashkura mahjura minallah alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi amarana bid-du'a ọba tí ọpa wá láṣẹ tó ní ká máa sàdúà ó wà ádàna bí ijabati du'a ó sì sàdéhùn fún wa yí pé bá a bá ti ń sàdúà òun ọmọ gbọ́ àdúà wa òun sì máa fún wa ní ta fẹ́ ọba tí ó ṣe gbígbàdúà tó ṣe ní ẹ̀tọ́ fún ara rẹ̀ lérí àwa tá ń ṣàdúà ọba náà lọ́ba tá a dúpẹ́ fún àdúà wa kọlọmọṣàjọ gbà ọ̀rọ̀ wa kọlọmọṣàjọ lójútùú èyí tó ti dáa kọlọmọjọ bàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó kọlọmọ àṣàtúnṣe wasalaatu wasalaamu ala sayyidina muhammad ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kó bá wa nábì wa muhammad wa ala alihi wa ashabihi káàdó náà kọ́ bá gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ ẹ̀yìn máa yá mi nínú ẹ̀sìn wa níta fẹ́ gbéyàwó lálẹ́ yìí òun náà ni ahamiyatu du'a wa fawaiduhu wa fadailuhu bá dúà ṣíṣe pàtàkì tó nínú sẹ̀mí mùsùlùmí pàtàkì àdúà ṣíṣe àtàwọn àǹfààní àti ọlá tó wà fún àdúà àtẹni tí ń sàdúà ẹ̀yìn yá mi nínú ẹ̀sìn wa àdúà ó ní tí wọ́n ń pè ládùúà wọ́n a máa pè ní àdúrà àtàdọ́rọ̀ ìlàlá ìmájí rẹ̀ bẹ̀ sọ́dọ̀ ọlọ́ni kíyàn ọba búbú fọ́lọ̀ wá ìdáhàrùn ìfìtìkọ́rí ilẹ̀ kíyàn ó sì máa fi hàn ọlọ́run ọba pé òun nìkan ló lè ṣe tí òun fẹ́ kíyàn máa fi hàn ọlọ́run pé àìní ló jẹ́ a béèrè lọ́wọ́ ọlọ́run ìwọ ọba tó ní àdúà ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn máa wà nípò ẹni tí ó ní bùkátà sọ́lọ̀ níwájú ọlọ́ wọ́tàbárò mìnàlì haúlí èèyàn ti wá bọ́pá bọ́sẹ̀ èèyàn ó gbé ẹ̀mí kú mìnàlì haúlí níbi èyíkéyìí nǹkan tó lè yí nǹkan padà sàmàpàdù àná àfẹ́kọ́ yí nǹkan padà ni èèyàn bọ́pá bọ́sẹ̀ kú nínú oògùn oògùn ṣíṣe àti agbára àwọn èèyàn téèyàn mọ̀ gbogbo àwọn nǹkan tá a rò pé máa yí nǹkan padà nù àbọ̀pá bọ́sẹ̀ ń bẹ̀ níwájú ọlọ́run yìí pé kò sẹ́nì kankan tó lè yí nǹkan padà o kò sì sí tó lè yí padà àfi pẹ̀lú àṣẹ ìwọ ọlọ́run wọ̀lùkú wa a máa fi hàn ọlọ́run pé ọlọ́run kò ságbára o àwọn ò tá a lè fi yí nǹkan padà a lágbára tá a lè fi fanta ń fẹ́ ara wa a lágbára tá a lè fi dá padà nǹkan tá a fẹ́ sínú sẹ̀mí wa. lẹ́yìn náà àwa gbà pé agbára kankan tún wà tó lè yí nǹkan padà fún wa lẹ́yìn agbára ọwọ́ ọlọ́run ètò wọn ń pè ládùá ìtumọ̀ ẹni pé àdúà ó ní í ṣe pẹ̀lú àlè ìmánu bìlá ó ní í ṣe pẹ̀lú kọ́ gbọ́ lọ́wọ́ bá Allah tó ń pè kọ́ gbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì kọ́ wá mọ́gbà nǹkan míì gbọ́ papọ̀ mọ́ lọ́hùn kọ́ wá máa yanu kọ́ máa pè kọ́ máa béèrè tó ń fẹ́ lọ́wọ́ rẹ̀ kọ́ wájọ́ mọ̀ pé ọ̀lẹ ni ọ́ aláìní ni ọ́ ọlọ́run aláàníkan lálágbára ọba tí máa fún yàn. àdúà ẹ wá rí àdúà yìí min ahmiyatihi nínú àwọn pàtàkì rẹ̀ tí ó jẹ́ àlẹ́ pàtàkì àdúà quwwatul muslimi wa sila'uhu huwa al-makhraju min al wọlfàtí àbúwá bẹ xayira ti wọlé barakati gbogbo àwa mùsùlùmí ọlọ́run ti ṣàánú wa nínú tọ́lọ́run fi ṣàánú wa náà ní pé ká máa ṣàdúà ká sì gbọ́ ọlọ́run bá aláàtà ń pè yẹn gbọ́ ọ̀pọ̀ ń ṣàdúà kò gbọ́ ọlọ́run gbọ́ ọ̀pọ̀ ń ṣàdúà bó ṣe gbọ́ ọlọ́run gbọ́ ló tún gbọ́ nǹkan míì gbọ́ kò wá jí kádùn ọgbà yóò ṣàdúà tán yóò tún wẹsẹ̀ ọ̀sẹ̀ àjẹ́ ọ̀sẹ̀ ayé ọ̀sẹ̀ ìyọnu ọ̀wá lọ ń ṣàdúà ọmọ pé tó ń wá lọ́dọ̀ ọlọ́run náà lọ́n wá lọ́dọ̀ ọ̀sẹ̀ ni bàbá tó gúnṣẹ àti tí wọ́n fi gúnṣẹ àtọ́sẹ̀ gangan fún rẹ̀ tí wọ́n gún kò sí èyí tó lè ṣe ń tọ́nfẹ́ nu gbogbo wọn ọba aláà ní pàṣẹ lókè sánmà nítorí bá sì pàṣẹ lókè sánmà ní máa ń ṣẹlẹ̀ lérí ilẹ̀ tó bá ti fọwọ́ sí yọ ṣẹlẹ̀ tí ọba fọwọ́ sí kò sẹ́ni tí ó ṣe èyí ni ó jẹ́ ojú kóta àdúrà àdúrà tá a wá wì òun náà ni idà téèyàn fi já ọ̀tá rẹ̀ èyí tó ọmọ àtẹ̀yí tó ọmọ kò sí nǹkan kan tó lè fi ṣẹ́gun rẹ̀ àfi kọ́ sáde ọlọ́run ọba lẹni tí ń ṣàdúà kọ́lọ́run ọba aláwọ̀ wá bọ́ ṣẹ́gun kọ́lọ́run gbé ọlókè rẹ̀ ẹ àdúà òun náà làbáyọ nínú àwọn àdánwò tí máa já lóni àwọn àárẹ̀ tí máa ń kọ lóni òsì tí máa ta ni àdúà làbáyọ ń bẹ̀ gbogbo ìbànújẹ́ nínú ẹ̀mí èyí lè lówó lọ́wọ́ gbà mí ò lè kọ́lé rẹpẹtẹ àmọ́ inú rò ní dùn kò sí tó lè mú ìdùnnú sínú ayé rẹ̀ tójú kọ́ ọmọ pé ọlọ́run ọba lọ àyíbalẹ̀ ọkàn àdúrà lèyàn máa ń ṣe lọ́kàn fi máa ń balẹ̀ ọba tó wá ń pè ní ó tún gbàgbọ́ ọ̀pọ̀ ń ṣàdúrà o àdúrà pọ̀ nílẹ̀ yorùbá o ẹlòmíì ó kó àgbàdo kalẹ̀ báyìí yóò máa ń ṣàdúrà àgbàdo rẹpẹtẹ tẹ̀sùbá gbọ̀rọ̀ èyí ká fẹ́ lò àní sọgbà ọlọ́run ọba àlá tó ń pè sọgbà gbọ́ lẹ́yìn náà ṣé àdúrà tá nábì ni ọmọ ṣe ló ń ṣe àbóṣe nǹkan míì ibi nǹkan àlùbáríkà ti ń bẹ lọ́tún tí ń bẹ tin tí ń bẹ wájú tí ń bẹ lẹ́yìn yóò sì máa wáyàn káàkiri tẹ̀yìn bá jálá dùà wọ́n máa forí wọ ọ̀ka inú wà orí sì máa wọ kì. àdúà ilẹ̀ yẹn fi ń sorí eré ilé ayé táwa yìí àlìkíyàmá tá à ń lọ ní ẹnìkan ò ní náà ọlọ́run bá rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú pàtàkì àdúà òun náà ni pé àdúà ò amúrò ìlàhì àdúà ká àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run pàṣẹ pé ẹ máa ṣàdúà amara Allahu bí ìbáàdà ọlọ́run pa wá láṣẹ pé ẹ máa pè mí èmi nìkan náà ní kẹsì máa pè ẹ máa béèrè tẹ́ǹfẹ́ lọ́wọ́ mi torí pé mi ọlọ́run nìkan náà mo ní tẹ́ǹfẹ́ lọ́wọ́ a'udhu billahi minash shaitani rajim wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba ní ẹ máa pè mí ọlọ́run ọba yẹn sọ pé ẹ máa pè mí ẹ pè mí astajib lakum ọlọ́run ọba ní ìtẹ́ bá fẹ́ ìfi lè yín lọ́wọ́ ń dà yín lóhùn lérí ìpèpè yín sọ́tù gáfẹ́rẹ́ àyà sísè lọ́lọ́run ti ń là mọ́lẹ́bẹ̀ ọlọ́run ọba ní ní wad'uhu ẹ máa pè yín ẹ má dákẹ́ ẹ má jẹnu ẹ má wọra ìran ẹ má pè é láàárọ̀ ẹ má pè é lárẹ́ ẹ máa pè é lóru àmọ́ mukhlisina lahu ddin òun nìkan náà ní ká ẹ máa fún lẹ́sìn náà torí pé ká máa pe ọlọ́run ẹ̀sìn ni mukhlisin ẹ máa wà á fẹ́ lómi ní ìjọsìn náà ètò mi ẹni pé ẹsẹ̀ ìjọsìn náà nítorí ọlọ́run nìkan ọ̀dọ̀ ọlọ́run nìkan ni ẹ dájú ìjọsìn náà kọ níta gbọ́yé ni pé ẹ má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run má pa jẹ má pòṣó má pa àgbàlagbà má pe ṣéwó nábì ọlọ́run wọ́n pa ayé gbogbo àwọn tó pè ní wọn ò ṣe tẹ́lẹ̀ ọlọ́run ló dá wọn tó bá padà ya ọlọ́run pa gbogbo wọn rẹ yóò wá ṣẹ́kù Allah nìkan ọba ẹyọ kan tó ní gbogbo nǹkan yẹn òun náà nìkan ni kò máa pè má pọ̀fọ̀ má tó bá ń pọ̀fọ̀ ó dò lórí ibú àwọn tó ń pè ní tó ń kì yẹn ọlọ́run ló dá wọn wọn ò ní nǹkan kan tó ń lè ṣe fúnra wọn dégbò tí wọ́n ṣe fún wọ ọwọ́ làṣẹ wà finance decisions ọwọ́ ọlọ́run nìkan ló wà sọ́tù al-A'raf àyà twenty nine lọ́lọ́run ti ní wọ́n pè nǹkan mi lẹ́yìn ọlọ́ ọlọ́run ti ń sọ fún wa yín bẹ́ẹ̀ pé ọ̀dọ̀ ọ̀hún ẹ̀ máa pè ọ̀pàṣẹ nínú àyà àkọ́kọ́ ó ní ọ̀dọ̀ ọ̀hún ni ó ní ọlọ́run ni ẹ pè mí ọlọ́run pa wá láṣẹ ó tún ní ọ̀dọ̀ ọ̀hún ọlọ́run ni ẹ pè é ẹ̀yìn tún rí fáṣọra rẹ̀ náà àṣẹ látọ̀dọ̀ ọlọ́run bọ́lá bá bóyá wọn ti fún àbí wọn ti fún ọ ikọ̀ kan tẹ̀ láti ọlọ́run lásán pé òun pe ọlọ́run nìkan wọ́n sì máa kọ̀ bá dalẹ̀ fún ọmọdé olóríire ọlọ́run padà tún wá fún ọ ní tóun fẹ́ torí ti sàdéhùn pé astajib lakum òun dà yín lóhùn. òmìnira hamiyatu du'a nínú àwọn pàtàkì àdúà táàfin mọ̀ pé àdúà pàtàkì ọlọ́run ọba aláǹjẹ́ yóò wáyé pé káfọ́ àwọn tá wa pẹ́kípẹ́kí pẹ̀lú màá òun dùkà bá àbá ti ń wí báyìí òun sì máa gbọ́ èyí tá a wí jákè òun ti gbọ́ èyí tá a wí jẹ́jẹ́ òun ti gbọ́ torí òun súnmọ́ wa ju kásán ọrùn lọ káfọkànbalẹ̀ ife ẹ̀dàkùn ìjẹ́ ọlọ́run ti gbọ́ báyìí só ti gbọ́n tó ń sọ àbí ọ̀gbọ́ ọlọ́run fọkàn balẹ̀ bó wí jẹ́jẹ́ mo ti gbọ́ kọ́dà èyí tó ń rò lẹ́mìí tó ti sọ jáde èmi ọlọ́run ti máa lẹ́mí ìlú ṣe balẹ̀ tó bá ń ṣàdúrà ipe ọba rẹ tó ń pè ní o ti gbọ́ wọn yẹn lẹ́nìkan sọ́lọ́n pé kọ́lọ́n wọn yẹn lẹ́nìkan sọ́lọ́ ni pé kọ́ba wa pè ọlọ́n ìgbà ìdákùnrin bá mi sọ fún ọlọ́n ẹ ọ̀wá ń rán òkú ẹni tí ò sí lọ́dọ̀ rẹ ipe kọ́ba sọ fọlọ́n pé wọ́n ń pè é lọ́wọ́ wọ́n ṣẹ̀ṣìn gbà ọlọ́run lóhun súnmọ́ yín ju kásán rùn lọ ọlọ́run jẹ́ oyé wa pé òun súnmọ́ wa ká bá a bá ti ń ṣàdúrà òun sì máa gbọ́ òun sì máa gbà á táwọn sàhábà lè bá nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam gbé àwọn dọ́dà nàbì wọ́n nílò ànábì akọ̀rìbùn rọ̀bùnà fanunàjì àmbàìdùn fanunàdì ṣe ọlọ́run ọba wa ṣe ó súnmọ́ wa ká máa ni àbújínà gan ká máa pariwo tó kó lè bá gbọ́ wa ni ibadi anni ọlọ́run ni báwọn ẹrú mi tí wọ́n bá wá mo ni mo ni pé fa ọlọ́run ọba ní sọ fún wọn yí pé èmi ọlọ́run súnmọ́ wọn gan ujibu da'wata da'i idha da'an ní máa dáhùn ìpèpè ẹni tí bá ń pè mí nígbà tó bá pè mí àwọn kan sọ dùn sínú àyà yẹ ní máa dáhùn lẹ́yìn náà ìpèpè ẹni tí ń pè mí tó bá pè mí ní gbogbo ìgbà bá ti pè mí ní máa dáhùn lẹ́yìn náà mo súnmọ́ pẹ́kípẹ́kí àmọ́ fálíẹ́sítẹ́jì ìbólì kóun náà dé èmi náà lóhun òun náà máa ń tẹ̀lé àṣẹ ọlọ́run òun náà máa ń kírun kírun ọlọ́fẹ́ ó gbà òun náà dọ́lọ́n gbogbo dọ́lọ́n ni ọmọ ṣe ìwọ náà fi ilẹ̀ ọlọ́run ni ìwọ náà dé gbogbo wọn ní dà wọn lóhun táwọn náà bá ti ń dé èmi náà wọlé yóò bí lẹ́yìn náà kán lè tún gbàgbọ́ wọn ṣe kán gbà mí gbọ́ èmi nìkan náà sì ní kán gbàgbọ́ èmi tí la'allahum yarshudun kálẹ̀ tán wọn sọ́nà ibi tó rere wọn wà kálẹ̀ gáìdì wọn kálẹ̀ sànù wọn suratul Baqara àyà 186 lọ́lọ́run ti ń jẹ́ oyé wa yí pé hey mùsùlùmá yín o yín sì máa gbọ́ àdúrà yín yín sì máa gbàdúrà yín àmọ́ kẹ́yìn náà kẹ́ ẹ máa ṣe dáadáa ẹ má ṣe kà fún yàn torí kádùn ààrẹ kò lè bá a máa gbà wọn náà máa ṣe dáadáa máa tẹ̀lé àṣẹ ọlọ́run máa ṣe sàárà ọlọ́run ní kò sì gbà mí gbọ́ wọ́n sọ ogun máa dùà wọ́n sọ ogun máa dùà nílẹ̀ yorùbá ti wà yìí làáfà ò ti ní ẹ̀ á ṣàdúà fún a tún wá fún ọ ní ọṣẹ tó máa wẹ̀ ẹ̀ tọ́nà òfin sí fún ọ tipa yóò fi ní ka ọ kíní kan bẹ tó rì mọ́ ní omi ọ̀kan bẹ tó rì mọ́ sàárè òkú kíní kan bẹ tá fún ọ tó jẹ́ pé ilé ìwẹ̀ láàárí mọ́ ìdí àrò láàárí mọ́ igi là máa fi ń kọ́ inú odò là máa ń jù sí inú kànga là máa fi ń kọ́ sí nílẹ̀ yorùbá wa yìí wọ́n ní àdúrà nìkan ọ̀ràn wá wọ́n ní àdúrà nìkan ò lè jẹ́ kéèyàn rábàyọ ọ́ máa ṣàdúrà ó sì máa ṣáájò ọlọ́run ọ̀wá dákọ̀ ájò ń bí ọlọ́run lé wọn máa gbàdúrà yìí ìtumọ̀ ẹni pé wọ́n máa fún yín ní tẹ̀má ti ń fẹ́ pẹ̀lú májèmí wọlé yóò mẹ́nu bí ẹ̀ṣágbèmí nìkan gbọ́ ọlọ́run fi nǹkan mí kún mọ́ ilẹ̀ yorùbá láti máa rí tíra àti gàrí tíra tíra lẹ́sìn gàrí tíra ní òun náà ni àwọn oògùn burúkú tá a máa ń ṣe káàkiri mùsùlùmí ọ̀fọlọ́nlẹ̀ ọ̀wọ́n nwa wá tọ́lọ̀ ń dá káàkiri ọmọ gọ gọọ náà ọ̀láyà ọ̀láyà sọlọ ṣe tọ́lọ́hún ṣetán láti ṣe ṣe oògùn tó ń gbé dání ní ọ̀sẹ̀ alọ́ lẹ́ẹ̀kan sí mo lọ wá kú lérí agọ̀ náà torí iná wọ̀ ó ní ìyá kan àbúdú ní ìwọ́lọ̀ nìkan láàmú ó ìyá kan nasta'in ọ̀dọ̀ rẹ̀ láàmú wá ìrànlọ́wọ́ wá kí ló dé tó ṣàdúà wọ́n ìyá kan nasta'in ní pé kọ́ máa ṣàdúà kọ́ máa béèrè tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà orí pọ̀ lọ́dọ̀ rẹ̀ pẹ́tẹ́ kí gbogbo ayọ́ máa béèrè orí lẹ́ẹ̀kan náà ọlọ́run lágbára àti ṣe gbogbo náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa omi ní ahamiyẹ ti nínú àwọn pàtàkì àdúà ṣiṣẹ́ iná ni pé ànábì jẹ́ oyé wáyé pé Allahu hayy mina da'i ah, ọlọ́run a máa tìjú ọlọ́run a máa tìjú ẹrú rẹ̀ tí ó ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tọ́pa gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tì tí ò béèrè lọ́wọ́ wọn ó fọkàn sọ́dọ̀ ọlọ́run nìkan láti sọ fún wọn pé àdúrà làbáyọ ànábì lọ́lọ́run ọba ojú máa ń tì í kí ẹrú rẹ̀ ọ tẹ́wọ́ kọ́ wá káwọ́ náà kọ́lọ́run máa wá fún ní ti ń fẹ́ ànábì ní ojú máa ń ti ọlọ ọlọ́wọ́n ọba ọba aláàánú kẹrìmù ànábì ní nàró bàkùn tààlà hayíyùn kẹrìmù ànábì ní sẹ́yìn rí ọlọ́wọ́n ọba yín ọba tó ga jùlọ tó ṣe tó ga tó yín máa ń tijú o yín máa ń tijú ọba onítìjú ni kẹrìmù ọba ọlọ́rẹ ni yastahi min abdihi idha rafa'a yadayhi ilayhi a máa tijú lọ́dọ̀ ẹrú rẹ̀ ọlọ́run a máa tijú ẹrú rẹ̀ tó tẹ́wọ́ sí ọtẹ́wọ́ méjèèjì sọ́lọ̀ ayẹ̀rù dáhùnmá ṣèfọ́rọ́ ìbàtẹ̀ ọlọ́run a máa tijú àti dá ọwọ́ rẹ̀ padà lófìfò láì ní fún ni tí ń fẹ́ ìmọ̀ tí ọlọ́run lójú kéèyàn tẹ́wọ́ kóun máa wà fún ni tí ń wá inú àdísì inú jẹ́ àmà pé àmà ń tẹ́wọ́ sàdúà wọ́n ṣẹ̀ zìgbà àmà ń tẹ́wọ́ sàdúà bọ́bá ti wá tẹ̀ tán òun ní fẹ́ra jù ọ̀dà padà wá sílẹ̀ ni èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá aláà ọyẹ ọfẹ́ ká tẹ́wọ́ sóhun ká bẹ́ẹ̀ ní tá n fẹ́ pẹ̀lú májẹ̀mú ká má tún tẹ́wọ́ sọ́dọ̀ ẹlòmíì mọ́ ọmọnìyàn hamiya ti dùá nínú àwọn pàtàkì àdúà òun náà ní pé àdúà ò yẹrù dùn kọ̀dọ̀ nítorí wọ́n fẹ́ ṣẹlẹ̀ láburú tẹ́lẹ̀ pé ìbá ṣàdúà ọlọ́run ò sì níjọ́ ṣẹlẹ̀ mọ́ nítorí àdúà ló jẹ́ pé kápọ̀ ládùá ní gbogbo àníbi láyẹrù dùn kọ̀dọ̀ ilẹ̀ dùá kò sí nǹkan kan tó lè dá àkọọ́lẹ̀ bú padà àti ìṣẹ̀lẹ̀ bú kò sí tó lè dá padà tí òfin ní ṣẹlẹ̀ àfi kéèyàn máa ṣàdúà wọ̀mí ni àmì yẹtù dùá nínú àwọn pàtàkì àdúà táàfin bàbá dùá ṣe pàtàkì tó àdùá ìbádàtù nafsuhu wọ́n ní àdúà gangan fún rẹ̀ ìjọsìn tó jẹ́ pé wọ́n máa fún yàn ládàá lérí ẹ̀ bóyá ọwọ́ yẹn ti tó ń téèyàn fẹ́ àbí kò tí ì tó ànábì ní anábìíní ẹ̀rí àdúrà tẹ̀ ń ṣe ẹ̀ ń sin lọ́ọ̀ ni o ló sì jẹ́ pé téèyàn bá ń pè nǹkan mí yàtọ̀ sọ́lọ́n ń ṣe bọ̀ ni àdúà huwa al-ibada wala tusrafu al-ibadatu illa lillah àzìgbò rẹ̀ fẹ́lómi ní bàádà àfọlọ́n faman kana yarju liqa'a rabbih ọlọ́run lẹ́ni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa falya'mal 'amalan salihan iṣẹ́ rí ni kọ́ máa ṣe o wala yushrik bi ibadati rabbih ahada kọ́mọ̀ fún ẹnìkan ní ìbáàdà tó yẹ kó fún ọlọ́run wọ́n wá ní àdúrà náà ó nínú ìbáàdà láti sọ fún wa pé tá a bá ń pè ọlọ́run à ń ṣe ìbáàdà ni à ń sin ọlọ́run tó o bá ti ń pe ṣéwù ò ń ṣe ìbáàdà ṣéwù yẹn ni bó o bá ti ń palẹ̀ jànú ò ń ṣe ìbáàdà lè jànú ó bá ti ń pe àwọn ẹni rẹ àwọn òkú tó ti kú kásánù rẹ̀ náà wòlíì ò ń ṣe ìbáàdà ọlọ́run fún wọn ni ọmọ jẹlẹ bọ kì í sì ṣẹbọ kékeré ẹbọ ni bó o bá ti kú òun lè wọ ọ̀nà gbére ni wọ́n bá wọn gbèsè kẹ́sìn o wọ́n bá wọn gbèsè tẹ́nìkan máa wá lọ irọ́ tí wọ́n máa lo philosophy fún ọ ìpè bàbá tó ń pè àwọn ẹni rẹ àwọn òkú náà nígbà tá à ń pè ọlọ́run ní wọ́n mi ní ahamiya ti dùn á nínú àwọn pàtàkì àdúrà òun náà ni pé ọlọ́run bá àlá ó jẹ́ òye wa yìí pé mahtamma bi dúnìyà kulliha wa ma fiha illa bi sábàbí dùn á bá ní ilé ayé tẹ̀ wáyé bóun ṣe mú ọ̀ràn wa tóun mú ṣùpá wa tóun mú oúnjẹ wa tóun fún yín látẹ́gùn tóun mú orúgbìn jáde tóun fún yín ní gbogbo tẹ́ǹfẹ́ gbogbo àkólé kan àwọn lérí ilé ayé àti gbogbo àwọn oore tóun ṣe fún yín ilé ayé òun ṣe é fún yín torí àdúrà àwọn tá ń ṣàdúrà ni bí ẹ bá jẹ́ pé àwọn tí wọ́n ń ṣàdúrà ni <laughs> wọn ò bá ti ṣe nǹkan fún yín ilé ayé àdúrà àdúrà lágbára púpọ̀ ọlọ́wọ́n bá ní kul ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum ọlọ́wọ́n bá ní bí ẹ bá ṣe àdúrà yín tẹ̀sí ọba yín ọba yín ọba yín àlá ìbá ti yà sí yín ìbá ti yà sí yín ìbá ti sọ̀rọ̀ yín rọrùn àánú ọlọ́run lérí yín sábàbí rẹ̀ náà làdúà bọ́ọ̀ bá ti ń sàdúà àánú ọlọ́run máa wọ ọ̀ká ni àánú ọlọ́run yóò máa wá ọ̀ká sátìlù fọ̀kọ́n àyà seventy seven lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ wọ̀mí ni ahmiyatu du'a inú tá a fi máa pàtàkì àdúà òun náà ni pé tẹ́rìkù du'a yẹ alámọ̀tò kádọ̀bẹ̀ rahman ìgbádùn alẹ̀ láì ṣe kéèyàn pàdúà tì wípé òun ti ṣe ṣe ṣe ṣe òun ò ṣe mọ́ àbó òun tòun gan òun ọ̀làdùn àṣẹ àdúrà yẹn máa ń pẹ́ èṣù lòun fẹ́ bá mulẹ̀ ọ̀dọ̀ èṣù lòun fẹ́ wá tóun fẹ́ lọ ó wá fàdúrà lẹ́kọ̀ọ́ sàdúrà mà wọ́n ní gbogbo èèyàn tí yóò bá sàdúrà àmì ní pé ọlọ́run bá àlá ń bínú sí i ànábìrin má làmì ẹ̀sẹ̀ àlè láha ànábìrin ẹni tí yóò bá máa béèrè nǹkan tí máa ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run yàgòdòbò àlè ọlọ́run sì máa bínú sí ọ̀pàdúrà ti pọ̀ òun ní sàdúrà àbọ̀ ọlọ́run ti pọ̀ òun ní pè ọlọ́run pé nǹkan mi lòun máa ń pè ọlọ́run sì máa bínú sí tọ́ba ti fàdúrà lẹ̀ pọ̀ sàdúrà mọ̀ mọ̀ pé ìbínú ọlọ́run ti sọ̀kalẹ̀ nìyẹn ìtọ́lọ́run bá àlá ti ń retí lọ́dọ̀ wa tá a bá ti jí lójúmọ́ ká sì bá dà lẹ́yìn náà ká sì ti tábà ti ṣe ìbáàdà tán ká ṣe wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àdúrà lérí bùkátà wa ló ṣe jẹ́ pé fọ́ ọba ti kírun tán báyìí dá fàdákúta ọlọ́run ọba nítorí ọba ti kírun tán fáńsọ́ọ̀bù jòkólẹ̀ farabalẹ̀ wọ́n ilà rọ̀bíkà fárẹ́gà kó wọn náà béèrè nǹkan òfin wájú ọlọ́run àti ká kírun àti ká ṣàdúà ẹ̀sìn méjèèjì ọlọ́run fi ní èmi nìkan náà sì ní kẹ́ ẹ̀ dájú méjèèjì kọ èmi tẹ̀sìn tán èmi náà nìkan wá àrànṣe wá sọ́dọ̀ ẹ̀ èmi ní kẹ́ wá ìdáàbòbò wá sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àdúrà yín ọmọ ti jí lójúmọ́ nǹkan méjì ló mójútó ó mójútó ìbáàdà ó kẹrùn lásìkò lẹ́yìn náà ó ṣàdúà ọ gbọ́dọ̀ mọ́ lásìkò tó fi ń kẹrùn nínú àwọn àsìkò tọ́lọ́mọba ṣe lọ́ràn yàn fún ọ ó sì gbọ́dọ̀ mọ́ ní àsìkò tó máa fi ṣe náfìlà tó máa fi kẹrùn lẹ́yìn náà wá gbọ́dọ̀ mọ́ lásìkò tó máa fi gbìyàn lọ bó ló ṣe wá jíṣẹ́lẹ̀ ayé láyìn náà ṣàdúà ẹni tí ọba ti ṣàdúà mọ́ wọ́n ní ọlọ́run ti kẹ̀yìn sí ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọn min ahmiyati du'a nínú àwọn nǹkan tá a fi máa pàtàkì àdúà òun náà ni pé tariku du'a mustakbira anhu wa adahu Allahu bi nari jahannam iná ọlọ́run tó lọ́n kọ́kalẹ̀ yìí ọlọ́run ọba àlá ó ti ṣe àdéhùn rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n fàdúà lẹ̀ ní ti gbéraga wípé àwọn ti kọjá àdúà ọ̀rọ̀ àwọn ti kọjá àdúà sọ̀rọ̀ kuran lọ́wọ́ kan báyìí Quran kọ̀ọ̀kan àṣírí lọ́kàn oògùn lọ́kàn ó wá ṣe gbéraga yìí pé báwọn bá ṣàdúrà kò ní ọmọ dáa fáwọn ẹ̀yin tẹ́ ń ṣàdúrà gan ọ́ dáa fún wa jù yín lọ ni wọ́n ń ṣe gbéraga wọ́n láwọn ti ṣàdúrà mọ́tò àwọn èṣù làwọn bá múlẹ̀ onítọ̀ ń ṣe gbéraga kúrò àdúrà olóhùn ọ̀sàdúà ọlọ́rọ̀ òun ti kọjá àdúà bóyá ọlọ́run ti kẹ́ ẹni o lọ́wọ́ wò pé à bá ṣàdúà mọ́ ní <laughs> tí ń bẹ náà yóò lè parẹ́ àbí bẹ́ẹ̀ sì kọ́ onítọ̀hún kò tètè rí ní tí ń fẹ́ lọ́wọ́ àṣẹ ìgbéraga yìí pé òun ò sì bọ́lọ̀wọ́n bá dòwò pọ̀ mọ́ eh, bọ́lọ̀wọ́n bá tètè dáhùn òun ọ̀pọ̀ lọ́n ti èṣù lòun lọ lè bá ó sì gbéraga wá fàdúrà lẹ̀ ọlọ́run ṣàdéhùn ọlọ́run ti ń sọ ọlọ́run ọba ní وقال ربكم ادعوني استجب لكم اللهم باين صفوني في ما قمي ان داون ان الذين يستكبرون عن عبادتي اري اللهم باني gbogbo àwọn tí wọ́n ṣùgbéra ga tí wọ́n fàdúwà lẹ̀ ana ibadati an du'ai sayadkhuluna jahannama dakhirin ọlọ́run bá ní wọ́n wọ́n náà jahannama lọ́wọ́wọ́ á dà wọ́n sínú náà jahannama nítorí kálíbà àwọn náà jahannama náà ni wọ́n ti ń ṣègbéraga wọ́n ti fàdúrà lẹ̀ wọ́n ti wọ́n ń sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run wọ́n ṣègbéraga pẹ̀lú ìṣesí wọn àti pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn gbé sádùá lọ́wọ́ àkà èṣù ló lè ṣe ọlọ́run ni wọ́n wọ̀nà jahannam pẹ̀lú ìgbéraga tí wọ́n ṣe tí wọ́n fi fàdúrà lẹ̀ ọlọ́run bàálà ojú yẹ wáyé pé lọ́sàn-án lóru lòun dáhùn nítorí ó sì ń bù fún yín kò lè kò wá sígbà tí ẹ pè wọn tóun rí tóun fún yín ní tóun sì ń fún yín ò lè tán bẹ̀ ọlọ́run ní kẹ́sì lọ́lẹ̀ yẹn mà gbogbo tí ń bẹnu sámà àti ilẹ̀ kò sí ẹnìkan tó lè rí àbáyọ tó sì lè rí àṣeyọrí àfikọ́ máa ṣàdúà ọlọ́run bá ní yẹsí alóhù máa ń fi sámáwáàtì ọlọ́run ní gbogbo àwọn tẹ́ńbẹ́ ní sọ́mà pátá láwọn ẹ̀dá mi gbogbo wọn ni wọ́n ń pè mí gbogbo wọn ni wọ́n ń ṣàdúà wal ard gbogbo àwọn tẹ́ńbẹ́ nínú ilẹ̀ nínú àwọn ẹ̀dá mi gbogbo wọn ni wọ́n ń ṣàdúà kulla yawmin huwa fi sha'n òun ọlọ́run tó wọ́n gbàdúà lójoojúmọ́ lòun gbàdúà òun bẹ lérí iṣẹ́ iṣẹ́ wo àdúrà làbáyọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ fún allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún àwọn fadilatu Sheikh Kamarudeen Yunus Akorede láti fún wa ní oúnjẹ mi tèmi jẹ bá Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ máṣe bá fún wọn ní àtúbọ̀tán dáadáa bákan náà àbílẹ̀wọ̀n bá Allah subhanahu wa ta'ala fáwọn tó ṣùlùgbọ̀ wéètò yìí kọ́lọ́n bá aláàkọ́ wọ́n ṣàìbáwá sanwó lẹ́sùn fìdúnìyà wal akhirah fajazakumullahu khairan